wọ́n wà lọ́wọ́ lọ́kọ̀ òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àjànà kú kọjá mọ́rí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setter. bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde ilé ayé ń yí padà ó di ilé irọ́ ìgbà yí padà ó di ìgbà ilé ayé fẹ́ parọ́ rẹ ẹnikẹ́ni ò tí ì mọ̀ bẹ́ẹ̀ ilé ayé tí wọ́n ń padà ń parẹ́ ńkọ́ ẹnikẹ́ni ò tí ì fura o ẹ káàárọ̀ ẹ kú òjúmọ́ ẹ kú òjúmọ́ mọ́ gbogbo tí ń láǹfààní láti máa wò mí gbóhùn ẹnu mi kedere ní ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv òun náà la wà báyìí ẹ káàbọ̀ sórí ètò wa Ojúmọ́ Láyọ̀ láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv sọ́ni Sodiq Abiodun ti dé sórí ètò tòníláwọ̀ yìí láti bẹ̀rẹ̀ sí ní mú àwọn òye náà wá fún yín lónìsàn o ó yá ká tó bẹ̀rẹ̀ lórí ètò láàárọ̀ yìí ẹ̀rú wípé ẹ tẹ̀lé wa lórúkọ youtube ẹtẹ gbàgede ìmọ̀ tv facebook wa àǹfààní wà fún yín láti tẹ gbàgede ìmọ̀ with aláwòye àdébáyọ̀ instagram wa ń kọ́ ẹtẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀mú wa gbàgbé láti rí pẹ́ pè wá fún ìpolówó ọjà ó yá láàárọ̀ tòní ọ̀pọ̀lọpọ̀ ìròyìn ló ti wà ní ìkàlẹ̀ báyìí tásì bẹ̀rẹ̀ sí ní kó gbọ́ ẹ̀ síta fún yín tẹ́ ò láǹfààní láti gbọ́ abala àkọ́kọ́ èyí tó wà láàárọ̀ tòní ló ní ṣe pẹ̀lú abala èyí tó ní sí mímú àwọn kókó èyí tó wà nínú òye náà wà fún yín láàárọ̀ yìí o sọ́ni sọ́dẹ̀ Abíọ́dún ló ń kiri pé ẹ kú ìkàlẹ̀ ẹ wá nǹkan fìdílé tàbí bẹ́ẹ̀ kẹ fìdílé kan ẹ jẹ́jọ jẹ gbádùn tòun ti mùkútù ohun tó wà nínú ètò Ojúmọ́ Láyọ̀ tòní ó yá àkọ́kọ́ ìròyìn èyí tó ń ń bí ló máa ń pé ẹ wò ó nínú ẹgbẹ́ ìlànà ọmọ oòdùà léyìí tí ń jà fòmìnira ilẹ̀ yorùbá ẹni tí ó jẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ náà má ti ṣàdédé kọ̀wé fipò sílẹ̀ ó wá nà ká lébù wípé ẹ wò ó àwọn tó jẹ́ adarí ń bẹ̀ wọn ò lè ṣàlàyé bí wọ́n ti ṣe ń náwó níbẹ̀ ò kúlẹ̀kúlẹ̀ lẹ́wùgbọ́ láàárọ̀ tòní ìmíì tuntun bẹ́ẹ̀ ń bí bákan náà ló ń pe lórílẹ̀‐èdè nàìjíríà àwọn ọmọ nàìjíríà pátápátá ló mà ṣeé ṣe kó padà jẹ gbèsè gbèsè ọ̀hún ló ṣeé ṣe kó mà tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta náírà níye wọ́n pé ọmọ nàìjíríà kankan ló ṣe kí wọ́n padà jẹ gbèsè èyí tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta níye látàrí gbèsè lẹ́yìn tó orílẹ̀-èdè nàìjíríà fúnra ẹ ti jẹ nílẹ̀ yìí tòun ti lókè òkun o ó yá ẹja mọ̀ míì èyí tó tó bẹ́ẹ̀ ń bí tún pé ẹ wò ó ẹni tí ń ṣe adarí fún ilé ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ wa nàìjíríà ìyẹn ahmed lawan ló bẹ̀rẹ̀ sí ní sọ fún ọmọ nàìjíríà báyìí lórí ìpínlẹ̀ tó sì ń bẹ̀bẹ̀ wípé ẹ gbìyànjú àti máa gbàdúrà fún àwọn ẹ̀ṣọ́ aláàbò àgàgà àwọn ológun nílẹ̀ wa nàìjíríà tó yẹ pé iṣẹ́ tó ń ṣe à kò mà kéré ẹ wò ó ìyẹn wà nínú ìwé ìròyìn post láàárọ̀ tòní ìmí ìtútù bẹ́ńbí ló mọ̀ pé gómìnà ìpínlẹ̀ Kogi ìyẹn Yàyà Bello mà ti kọ lẹ́tà báyìí sí ọba ìlú Èbìrà wípé wò ó kábíyèsí tètè wá ṣàlàyé ìdí tó fi kọ̀ láti wá kí ààrẹ Muhammadu Buhari o bíbẹ̀ kọ́ a ó gbé ìgbésẹ̀ èyí tó nípọn lórí ọ̀rọ̀ rẹ̀ ẹ wò ó kúlẹ̀kúlẹ̀ ẹ̀fẹ́ gbọ́ àbí torí ààrẹ muhammadu buhari ń wá sí ìlú ọbàkọ̀ láti bọ́ta ó gbọ́ làbárì nínú òòyìn láàárọ̀ tòní ìmí ètùtù bẹ́ńbí ló pé àwọn akẹ́kọ̀ọ́ lábẹ́ àbúradà nancy wọ́n ti padà kọ lẹ́tà sí ààrẹ muhammadu buhari pé bàbá ẹ tètè gbé ìgbésẹ̀ ẹ má ṣèṣì sọ wípé ẹ fẹ́ ṣe àfikún sórí owó léyìí tó jẹ́ ti àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè nàìjíríà bí bẹ́ẹ̀ kọ́ bí bẹ́ẹ̀ kọ́ sòbìà yóò so nílẹ̀ yìí ẹ ò gbọ́ kúlẹ̀ kúlẹ̀ dáadáa ìmí ètùtù bẹ́ńbí ló ń pé ẹ wá wo ọmọdé kankan tó hùwà ọmọ àlè wọ́n pé tòun ti àwọn ọ̀rẹ́ kan lọ́ṣà déédéé pàmọ̀pọ̀ bẹ́ẹ̀ tó gbìmọ̀pọ̀ ló bá jí bàbá rẹ̀ gbé bẹ́ẹ̀ wọ́n tún padà gba owó tó mílíọ̀nù méjì àbọ̀ náírà lọ́wọ́ bàbá kọ́nà ń ṣàánú kó má jẹ́ àbímọ èyí tó má padà jí gbé sọ wá di okòwò nílẹ̀ yìí o ó yá ẹja lọ sókè lọ́nà torí tá a bá lọ tá a bá bọ̀ a ò bẹ̀rẹ̀ sí ní mọ̀ òyìn náà wá fún yín lọ́lọ́kan òjọ̀ kan lóníkà lóníṣàn ò à ń lọ à ń bọ̀ wá. èmi ni aláìlúwà ọba dókítà adédọ̀kun ọmọ nìyí àṣọlá bọ́lárìn aróyin kẹ́yìn kínní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 ẹ káàbọ̀ padà a ti wà lábalábi ta ti mú ìka fún yín gan lónìsàn o ó yá ẹ ti wà pẹ̀lú sọ́ni sodiq abiodun lórí ètò wa òjúmọ́ láyọ̀ ní ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv ẹ̀yin tèmi ẹjẹ́ bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú àwọn òròyìn èyí tó wà níbí lọ́lọ́kan òjọ̀kan àkọ́kọ́ ìròyìn òun ló máa ń jẹ́ kó di mímọ̀ tó sì ń pe ẹ wò ó ìbẹ̀rẹ̀ rántí ẹ̀mọ ẹgbẹ́ èyí tí a mọ̀ sí ẹgbẹ́ ìlànà ọmọ òdùà wọ́n pé ẹgbẹ́ yìí mà ní wàhálà mà ti ṣàdédé bẹ́lẹ̀ ń bẹ̀ o wọ́n pé ẹnìkan léyìí tí ó jẹ́ tó jẹ́ agbẹnusọ tó sì tún jẹ́ afohùnléde fún ẹgbẹ́ náà tí a mọ̀ sí Maxwell Adeleye léyìí tí ó jẹ́ akọ̀wé ìròyìn fún ẹgbẹ́ ọ̀hún tí a mọ̀ sí ìlànà ọmọ Oòduà ló mà ti ṣàdédé kọ̀wé fipò lẹ̀ pé òun kẹ̀ òun ò tún ṣẹgbẹ́ mọ́ wọ́n pé ní ìgbà tó ń bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ pé èyí ṣe gan lẹ́yìn tó fi padà kọ ìwé fipò sílẹ̀ ló bá tẹnu bọ̀rọ̀ bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé o wọ́n pe ẹni tí a mọ̀ sí adélẹ́yẹ yìí ló fàdélé fi ìròyìn léde ní ọjọ́ friday àná wípé ìdílé tó ń fi padà kọ̀wé fipò sílẹ̀ òun ni wípé òun fẹ́ kí bàbá ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè kó bẹ̀rẹ̀ sí ní wá ṣàlàyé ìdí gan tó ń ti ìdí tí wọ́n fi lè gbé gbogbo iye owó lẹ́yìn tí wọ́n ná ṣe àgbékalẹ̀ rẹ̀ o wọ́n pe ẹni tí a mọ̀ sí Maxwell yìí ló padà ń jẹ́ kó di mímọ̀ fáwọn oníròyìn wípé òun ṣàdédé kọ̀wé fipò sílẹ̀ kóònù ẹgbẹ́ látàrí wàhálà bí wọ́n ti ṣe lè ṣàlàyé bí wọ́n ti ṣe ná àwọn owó lẹ́yìn tí wọ́n gbà kákàkiri lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà o wọ́n pe tí ẹ bá gbàgbé ẹni tí í ṣe ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ló ti ṣàdédé kọ̀wé fipò tirẹ̀ náà sílẹ̀ àmọ́ tó pé òun ṣì wà nínú ẹgbẹ́ tẹ̀ bá gbàgbé gbà náà ẹni tí ó jẹ́ akọ̀wé fún ẹgbẹ́ ọ̀hún ìyẹn Túndé Hamzat ló kọ́ fèrè náà léde lé oṣù tó kọjá lọ́dún tó kọjá bákan náà o wọ́n pe ṣẹ́rí Akíntóyè ló ṣàdédé gbé ipò sílẹ̀ fẹ̀yìn tó kàn látàrí bí ó ti ṣe dàgbà nínú iṣẹ́ òwò wọ́n pé àmọ́ ní àná lánàá ni ìròyìn kan ṣàdédé jáde tó ń pe ẹni tí a mọ̀ sí Maxwell Adélẹ́yẹ òun náà ti ṣàdédé kọ̀wé fipò lẹ̀ pé òun ò sí nínú ẹgbẹ́ òun mọ́ o ó pẹ́ ṣe láti oṣù kẹjọ ọdún tó kọjá lòun ti kọ́kọ́ pé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ́ agbẹnusọ fún bàbá Bánjí Akíntúyè látàrí owó léyìí tó ń béèrè lọ́wọ́ wọn wọ́n ti wájú bákan náà pé ní ìgbà tó máa fi di ọjọ́ kejì oṣù kínní ọdún 2023 ló tún pé òun padà fi ipò ọ̀hún sílẹ̀ bákan náà sì rèé òun tó fi ẹgbẹ́ ọ̀hún sílẹ̀ o apọ̀gbẹ́ èyí ló padà wá ń jáde ní àná tí ń ṣe ọjọ́ kẹfà oṣù kínní ọdún 2023 wípé òun ti fẹ́ kí bàbá Bánjí Akíntóyè kọ́ tiẹ̀ wulẹ̀ fi gbogbo ipò lẹ̀ pátápátá nínú ẹgbẹ́ tá a mọ̀ sí ìlànà ọmọ Oòduà ó pé òun fẹ́ kí bàbá wa ṣàlàyé gbogbo bí wọ́n ti náwó tó pátápátá nínú ẹgbẹ́ náà ó wá tẹ̀wájú bákan náà nínú ìròyìn tó tó ọkọ̀ àbá fi léde wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá pátápátá ló mà kówó lẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ ìlọsíwájú fún ẹgbẹ́ tí a mọ̀ sí ìlànà ọmọ Oòduà tó ń tún gba òmìnira fúnlẹ̀ Yorùbá àmọ́ síbẹ̀síbẹ̀ ẹnikẹ́ni ò lè ṣàlàyé bí wọ́n ti ṣe ná owó nínú ẹgbẹ́ ọ̀hún èyí tí wọ́n gbà ó ó ní gbogbo owó ìpátápátá lòun fẹ́ kí bàbá Bánjí Akíntóyè wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé lọ́lọ́kan òjọ̀kan fáwọn ọmọ Yorùbá pátápátá o kọ́lọ́ máa ṣàánú wa nílẹ̀ yorùbá kó sì padà jẹ́ kẹ́ni wọ́n kò ọ̀kan lára àwọn tó wà nínú ẹgbẹ́ ìlànà ọmọ oòdùà ìyẹn maxwell adélẹ́yẹ ó kọ̀wé fipò sílẹ̀ ó bẹni tán yanyan o ó yá ìmíì tuntun bẹ́ńbí láwọn yìí lẹ́yìn tí ó wà nínú ìwé ìròyìn leadership ló ń pe ẹ wò ó lórílẹ̀‐èdè nàìjíríà ń gbèsè lé ìtẹ́jẹ ó ti pọ̀ lápọ̀jù wọ́n pé ẹ̀yin ọmọ nàìjíríà fúnra yín lé tẹ̀ ń lọ sẹ́nu iṣẹ́ yín tẹ̀ ń bọ̀ tẹ̀ ń sùn tẹ̀ ń jí tẹ̀ àwọn ohun tẹ̀ máa jẹ pátápátá ẹ ṣáà lọ fi sọ́yàn ọkàn yín bẹ́ẹ̀ sì rèé kẹfì síbì kan ẹ má fi jẹun wọ́n pé gbèsè lẹ́yìn tẹ̀yìn fúnra yín ti jẹ ó mà ti tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta náírà 你。 kọ́lọ̀ wá ṣàánú wa gbèsè tá a jẹ wọ́n tún ṣe ìrànwọ́ fún wa báyìí báyìí o wọ́n pe ṣẹ̀rí látàrí gbèsè lẹ́yìn tí ìjọba ààrẹ Muhammadu Buhari lẹ́yìn tí ó ti jẹ nílẹ̀ yìí tí wọ́n ọ̀hún sì ti ń lọ sí orí owó tí a mà tí ó tó ẹgbẹ̀rún lọ́nà márùnléní àádọ́ta tírílíọ̀nù náírà láàrin ọdún mẹ́jọ níye tí ààrẹ Muhammadu Buhari ti wà nípò lọ pé lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́dún 2023 bákan náà ló jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ láti rè wípé wọ́n padà sí lọ yáwó míì lẹ́yìn tí ó mà náà tó bíi tírílíọ̀nù mọ́kànlélógún náírà níye àbí bẹ́ẹ̀ kọ́ gbèsè ọ̀hún kò tí ì tó nǹkan wọ́n pe bá lọ́wọ́lọ́wọ́ báyìí ńkọ́ wọ́n ní gbèsè èyí tó fẹ́ lọ yá lọ́wọ́lọ́wọ́ báyìí ló mà tó tírílíọ̀nù bíi mẹ́wàá náírà o rè náà ló ń pe bí ìjọba àpapọ̀ tó ń tán ọmọ nàìjíríà bá tètè gbọ́rọ̀ sí àjọ tí a mọ̀ sí IMF lẹ́nu tó ń ti báǹkì àpapọ̀ nílẹ̀ yìí ó ṣeé ṣe káwọn ọmọ nàìjíríà bẹ̀rẹ̀ sí ní wáwó tì láìpẹ́ o wọn kò ṣe rí báǹkì àpapọ̀ lórílẹ̀ nàìjíríà tó ń ti àwọn báǹkì èyí tó wà lókè lókè ní nàìjíríà ti jẹ gbèsè sí lọ́nà tó pọ̀ o wọn pé èyí gan ló yẹ pé ó ṣe kó padà fa wàhálà tó wọ́n ti dààmú láìpẹ́ wọn kò tẹ́ ẹ̀ bá gbàgbé owó tó ṣẹ̀ṣẹ̀ lò láti tẹ owó tún jáde ńkọ́ gbèsè mà náà nìyẹn wọ́n tún tẹ̀wájú bákan náà wípé ṣẹ́rí ọmọ nàìjíríà pátápátá tí nìyí ń dùn tẹ́ ń rò wípé ẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀ sì ń jẹun ọkàn yín balẹ̀ ẹ̀ ṣáà lọ fi sẹ́yìn ọkàn yín wípé ẹ ti jẹ gbèsè kún gbèsè kódà gbèsè tẹ́ jẹ òun ló mà tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta náírà níyì kọ́lọ́n wá ṣàmùwá ni ṣé àtáàkì léyìí tó ń fúnra ẹ̀ tó ń tẹ kọ̀ǹpútà òun náà ti jẹ gbèsè ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta níyì ó yá ẹja mú èyí tó wà ń bí láàrẹ̀ yìí tó ń pe ẹ wò ó ẹni tí ń ṣe adarí fún ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn ahmed lawan ti bẹ̀rẹ̀ sí ní bẹ àwọn ọmọ nàìjíríà pátápátá pẹ̀lú lórí ìpínlẹ̀ wípé ẹ wò ó ẹ má hùwà wa lórílẹ̀‐èdè nàìjíríà ń bẹ̀ sí ré ẹ ṣàánú àwọn ọmọ ológun nílẹ̀ yìí o ẹ bẹ̀rẹ̀ sí ní rí wípé ẹ ń gbàdúrà fún wọn lọ́pọ̀lọpọ̀ ó sọ̀rọ̀ yìí jáde ní àná ní ìgbà tí wọ́n ń ṣe èyí tó ń kírun lọ́wọ́ ní ilé mọ́ṣáláṣí kan eléyìí tó wà lólùwà àbújá wípé ènìyàn lòun fẹ́ fi ṣe àyájọ́ fún àwọn ọmọ ológun léyìí tó ti lóyìn tó ti gbẹ̀mí mì nínú ìṣẹ́ náà o ẹni tí ń ṣe ààrẹ fún ilé-ìgbìmọ̀ aṣòfin lórílẹ̀‐èdè wa nàìjíríà fún àdéhùn ń padà wá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì lé ní ìgbà tó ń ṣojú fún ààrẹ muhammadu buhari wípé ẹ̀yin oníròyìn ẹ tètè mọ̀ bẹ́ẹ̀ ẹ fi sọ́kàn yín wípé àwọn ọmọ nàìjíríà nílò láti gbọ́ wípé àdúrà làwọn ọmọ ológun lórílẹ̀‐èdè wa nàìjíríà máa nílò bẹ́ẹ̀ sì rèé wọ́n nílò ọ̀pọ̀lọpọ̀ àdúrà látàrí bí ọkàn wọn ti ṣe ọ̀kan lórí ìṣèjọba orílẹ̀-èdè nàìjíríà tó ń ti kí ọkàn wọn lè balẹ̀ nílẹ̀ yìí o ó pé ṣẹ́rí àwọn ọmọ ológun èyí tó wà lórílẹ̀ yìí lẹ́gbẹ́ wọn fi gbára pátápátá lọ ṣiṣẹ́ bẹ́ẹ̀ sì lé wọn ò fẹ́ wàhálà tàbí ìdààmú ara fún àwọn nàìjíríà o ó pe lílé àwọn agbésùmọ̀mí lọ lọ́nà tó tọ́ tóun ti ọ̀nà tó yẹ ló jẹ́ iṣẹ́ wọn bẹ́ẹ̀ sì ré tó wá ń padà wá ń fẹ̀mí wọn di lọ́pọ̀lọpọ̀ ìgbà ó pé bó tilẹ̀ jẹ́ wípé àwọn irinṣẹ́ ò tó dáadáa lóòótọ́ bẹ́ẹ̀ sì rí owó ọ̀hún kò tó nǹkan kan síbẹ̀síbẹ̀ àwọn òṣìṣẹ́ elétò ààbò nílẹ̀ yìí wọ́n máa ń ṣiṣẹ́ láti dáàbò ó pé èyí gan ló fà á tóun fi wá pé ẹ̀yin ọmọ nàìjíríà o ẹ má ì tí ì sùn ẹ má ì wo ẹ̀yin ṣáà máa fàdúrà ran àwọn elétò ààbò lọ́wọ́ nílẹ̀ yìí kí nǹkan lè ṣẹnu ẹ wò ó ahmed lawan nínú ìwé daily post ló bẹ̀rẹ̀ sí ní ran ọmọ nàìjíríà láti bẹ̀rẹ̀ sí ní bẹlódùmarè wípé kí àwọn ológun nílẹ̀ yìí kó má ṣe bẹ́ẹ̀ máa bá ìṣẹ̀lẹ̀ òun lọ kó má gbàdúrà fún wọn ní gbogbo ìgbà lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí èyí tó gbòde kan ó yá ẹja lọ sí ìpínlẹ̀ Bello níbi tí ọba aláyé kan ti padà wọ gàù mọ ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀hún lọ́wọ́ ní ìgbà tó kọ̀ láti bọ́ta rèé kí ààrẹ Muhammadu Buhari pé bàbá ẹ káàbọ̀ ẹ ǹlẹ́ ẹ káàbọ̀ sí ìlú wa o wọ́n pe gómìnà ti ìpínlẹ̀ tí a mọ̀ sí Kogi ìyẹn Yàyà Bello ó mà ti ṣàdédé kọ lẹ́tà sí ọba aláyé èyí tí a mọ̀ sí Ohinoyi ti ìlú Ìbírà ìyẹn Ado Ibrahim wípé bàbá kẹ̀pẹ́ ẹ̀lẹ́mbẹ̀rún èéṣe gan tẹ́yìn fi kọ̀ láti bọ́ta wá kí ààrẹ Muhammadu Buhari ní dèédé àkókò tí ààrẹ wá láti wá ṣíṣe lójú iṣẹ́ kan lákan lè tí àwọn ṣe sí ìpínlẹ̀ náà wọ́n pé ààrẹ Muhammadu Buhari ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2022 ló ṣàdédé yàwọ ìpínlẹ̀ Kogi ọ̀hún láti ṣiṣẹ́ lójú ilé lákan lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ náà yẹn Yàyà Bello ṣe àgbékalẹ̀ wọn ni pé tẹ̀ bá gbàgbé ní ààfin ọba Ohinoyi ti ìlú Ìbìrà náà mà ní àdó olóró ti ṣàdédé gbàmú ní ọjọ́ ọ̀hún gangan ní dèjì àkókò lẹ́yìn tí ó kù wákàtí kan kí gómìnà kí ààrẹ Muhammadu Buhari kó balẹ̀ sí ìpínlẹ̀ wo wọ́n pé àmọ́ nínú ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà ni èèyàn bíi mẹ́rin ti ṣàdégbẹ̀mí táwọn míì tó pọ̀ níye tó ṣèṣe ń bẹ̀ o àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n ní lẹ́tà kan lẹ́yìn tí gómìnà ọ̀hún tí ó fi ránṣẹ́ sí ọba àlàyé náà lẹ́yìn tí ẹni tí a mọ̀ sí ẹni mọ̀lá ẹni ọ̀lá lẹ́yìn tí ó jẹ́ adarí fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú oyè jíjẹ ní ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n fọ̀wọ́ sí lọ sí ọ̀dọ̀ ọba láyé ní ìpínlẹ̀ kogi ti ìlú èbìrà náà wípé ń bàbá kẹ̀pẹ́ ẹ wò ó gómìnà ń bẹ́ẹ̀ ó ń ṣe yín pẹ̀lẹ́ o wọ́n pe gómìnà ti ń jẹ́ òde mọ̀ fún yín báyìí pé èyí ṣe gan léè pé ẹ̀yin kọ̀ láti wá kí ààrẹ odidi ti orílẹ̀-èdè nàìjíríà o wọ́n ní pé ẹ kọ̀ láti rí i pé ẹ wá kí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ní dèédé àkókò tó wá sí ìlú ọ̀kẹ́nẹ́ ní ìpínlẹ̀ kogi ó pe àá aba èéṣe lè jẹ́ pé ẹ fi wá fi iyè ńbẹ̀ sì rèé ẹ fi ọgbọ́n orí ṣe kìíní ọ̀hún o wọ́n pé bàbá ó yẹ kí ẹ wà ní ìjókòó ńbẹ̀ sì rèé kẹ bọ́ta kẹsì wáyé ààrẹ orílẹ̀-èdè nàìjíríà sí Ah, ọ̀rọ̀ kògbákògbé yìí mà pọ̀ nínú lẹ́tà lẹ́yìn tí wọ́n fi ránṣẹ́ níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé ṣẹ́rí gómìnà ṣẹ́rí ẹni tí ń ṣe ọba àlàyé náà ló kọ̀ láti yẹ odidi ààrẹ orílẹ̀-èdè nàìjíríà sí wọ́n pé lábẹ́ òfin gbogbo àwọn tí ó jẹ́ ọba àlàyé pátápátá ló yẹ kí wọ́n wà pẹ̀lú gómìnà láti kí ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè nàìjíríà wọ́n pé lọ́pọ̀lọpọ̀ ìgbà mí ẹ̀wẹ̀ ẹ̀sìrè àwọn ọ̀bàlàyé náà máa ń bọ̀ta láti wá kí odidi gómìnà wọ́n pé èyí ṣe àfihàn wípé ọ̀bàlàyé yìí ni kò fẹ́ràn gómìnà bẹ́ẹ̀ sì rèé kò nífẹ̀ẹ́ sí gómìnà wo ó tẹ̀wájú bákan náà wípé ṣẹ̀rí ọ̀bàlàyé yìí ó kọ̀ ọ̀hún láti dojú ti odidi gómìnà lè tún wà ní ìpínlẹ̀ Kogi wọ́n wá ní fún ìdí èyí ńkọ́ àwọn ṣetán láti gbé ìgbésẹ̀ àfidandangbọ̀n kí gómìnà kí ẹni tí ó jẹ́ ọba aláyé ọ̀hún kó wá kọ lẹ́tà kò fi ránṣẹ́ padà ìdígan rèé tí òun ò fi ní àǹfààní láti wá ẹ wò ó ọ̀rọ̀ kùgbákùgbé jẹyọ ní ìpínlẹ̀ Kogi ní ìgbà tí gómìnà ìpínlẹ̀ Kogi ìyẹn Yàyà Bello kọ lẹ́tà ó sọ kùgbákùgbé ọ̀rọ̀ tí ọba àlàyé ó pa láṣẹ fún pé kó sọ ìdígan léyìí tí ó fi kọ̀ láti wá ní ìgbà tí ààrẹ Muhammadu Buhari wá ṣiṣẹ́ lójú iléeṣẹ́ ńlá kan léyìí tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ ní ìpínlẹ̀ náà ó yá ẹja bẹ́kẹ́sẹ́ báyìí lọ sọ́dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà níbi tí wọ́n ti jẹ́ kó di mímọ̀ báyìí pé àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ yìí lábẹ́ àbúradà ẹgbẹ́ tí a mọ̀ sí National Association of Nigerian Students yẹn náà sì ti bẹ̀rẹ̀ sí jẹ́ kó di mímọ̀ fún ààrẹ Muhammadu Buhari pé àwọn ò ní fọwọ́ sí bẹ́ẹ̀ ẹsẹ̀ àwọn ò sí ń wípé kí wọ́n ṣe àfikún sówó àwọn akẹ́kọ̀ọ́ léyìí tí wọ́n san nílé ẹ̀kọ́ fáfitì léyìí tó jẹ́ ti ìjọba àpapọ̀ nílẹ̀ yìí ní pàṣẹ́ǹtì èyí tó tó igba níye wọ́n ṣàlàyé ọ̀rọ̀ náà ní ìgbà tó ń kọ lẹ́tà sí ààrẹ muhammadu buhari wípé èyí pọn dandan kí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà nílò láti mọ̀ bẹ́ẹ̀ sì ni kó gbé ìgbésẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ wọ́n ń fèsù lẹ́sẹ̀ ni o wọ́n sọ̀rọ̀ náà wípé àwọn ò fọwọ́ sí bí ìṣèjọba ààrẹ muhammadu buhari ti ti ṣe àfikún lórí owó lè tí àwọn akẹ́kọ̀ọ́ yóò máa san gẹ́gẹ́ bí owó iléèwé láwọn ifáfitì fáfitì èyí tó jẹ́ ti ìjọba àpapọ̀ nílẹ̀ yìí o wọ́n kọ lẹ́tà náà ní ọjọ́ kẹrin oṣù kínní ọdún twenty three wípé ọ̀nà kan ṣoṣo gbòò lẹ́yìn tí ilé lẹ́yìn tí ààrẹ Muhammadu Buhari ń lò láti rí wípé wọ́n padà rí owó ṣe ìgbésẹ̀ tó ń tàwọn nǹkan míì léyìí tó ní ṣe pẹ̀lú ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ yìí lọ́wọ́ ọ̀nà òun ẹyọ kan oṣù péré nìyí bẹ́ẹ̀ sì rí òun ni pé gbígba owó lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ yìí wọ́n pé ọ̀nà yìí gan ló padà wọ́n á fa wàhálà tó wọn ti lọgbọlọgbọ wọ́n pé ó dáa kí ìjọba ààrẹ Muhammadu Buhari tètè wọnà míì láti máa ṣe àbójútó tó wọn ti dàgbàsókè fáwọn ilé ẹ̀kọ́ nílẹ̀ yìí o wọ́n pé àwọn mọ̀ pé àwọn gíwágíwá tó wọ́n di àwọn adarí ní àwọn ilé ẹ̀kọ́ fáfitì ti ń wá ọ̀nà láti tè ṣe àfikún owó ilé ẹ̀kọ́ náà wọ́n pé hey àmọ́ ààrẹ Muhammadu Buhari ẹ tètè pa àwọn tó wà lábẹ́ yín ẹ bá wọn sọ̀rọ̀ bíbẹ̀ ẹ̀kọ́ ẹ ń fa sòbíà lẹ́sẹ̀ ẹ ó sì rí o bóyá ìmí tuntun bẹ́ẹ̀ ń bí ló ń jẹ́ kó lè mọ̀ wípé ọmọdékùnrin kan lè tún hùwà ọmọ àlè ló mà ṣàdédé lọ jí bàbá rẹ̀ gbé bẹ́ẹ̀ tó gba mílíọ̀nù méjì lé ní ààbọ̀ náírà o àgbọ́ wípé ẹnìkan tí a mọ̀ sí Isa Naigeti ló mà ṣàdédé lọ jí bàbá rẹ̀ gbé níbi tó ti ń padà wàá gba owó tó tó mílíọ̀nù méjì ó lé ní márùn náírà o òun ṣàlàyé wípé owó iléeṣẹ́ ọlọ́pàá ètò bẹ̀ ní ìpínlẹ̀ Kwara ti padà tó arákùnrin yìí lẹ́yìn ìgbà tó ń ṣe àfihàn wípé ọmọdé yìí burú púpọ̀ bẹ́ẹ̀ sì rèé ìwà ìkà wà nínú rẹ̀ wọ́n pé ẹni tí ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ìyẹn ọ̀kasùnmí àjàyí ló ń padà wá ń fi ìdọ́rọ̀ múlẹ̀ pé àwọn mọ́kùnrin náà lọ́jọ́ kẹrin oṣù kìíní ọdún twenty three ní agbègbè tí a mọ̀ sí kàmbí ní ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ ìlọrin ní ìlú náà mọ̀ pé kódà níṣẹ́ ni ó ṣàdé lọ bàbá rẹ̀ gbé bẹ́ẹ̀ tó ń gba mílíọ̀nù méjì ó lé márùn-ún náírà lọ́wọ́ bá rẹ̀ o wọ́n pé àtòun àti àwọn ọ̀rẹ́ kankan lẹ́yìn tí wọ́n jọ ń jiyàn pé káàkiri ni wọ́n ṣe ọ̀ṣẹ́ náà ní agbègbè tí a mọ̀ sí Ìgbòho Ìgbésì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o wọ́n pé èyí ló bà wọ́n jẹ́ púpọ̀ púpọ̀ wípé àwọn ọmọ kéékèèké yìí ni wọ́n ti ń jẹ́ àwọn èèyàn gbé ní orílẹ̀-èdè wa Nàìjíríà o wọ́n pé lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ti ń gbé ìgbésẹ̀ láti rí pé àwọn bẹ̀rẹ̀ sí ń tanná yẹbẹyẹbẹ ku ọ̀rọ̀ wọn báyìí o ẹ wò ó ọmọ àlè kan ó ti lọ jí bàbá rẹ̀ dé ó sì gbọ́wọ́ tó towó ń bẹ̀ o ó yá ẹja lọ sókè lọ́nà tàbálà tó bá bọ̀ ẹ ò gbọ́ yíyan ná àwọn òye tàtìkà fún yín o. ẹ̀yìn ọdún bábáláyé ó yẹ kó sọ pé àwa tá a ṣèyí láṣẹ ní ìdọ́dọ́. ó mú kí alága àtolùdásílẹ̀ ìkànnì BGI bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn aláàjì aláwìyé adébáyọ̀ mọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì wa lákèjádò àgbáńlá ayé láàsì ń gbósùbà sàdánkátà fún gbogbo ẹ̀yin oníbàárà wa lọ́lọ́kọ̀ òjọ̀kan bíi Fox limited àdúgbò gold limited my shop made up. divine promise and talk. Camden Center for Linguistics. Reverend Doctor Omotunde A. Samson. Clemmie Green. Princess Oluwatoyin. Alago. And the Earth Festival. Jami àti Wòlíì Àìkọ́rẹ́ ti ìjọ Sẹ̀lẹ́tọ̀. Lọ́lá Elédùà, ojú tẹ́ ẹ fi ń wọ̀ wọ́n ò ní fọ́. Bẹ́ẹ̀ sì ni ojú tẹ́ ẹ fi ń gbọ́ wa ò ní di. Àpamọ́ owó àtàjèrè ọjà. Nínú ọdún tuntun, nínú lọ́sàn-án ó sọ fún gbogbo wa o. Bẹ́ẹ̀ sì là ń fojú sọ́nà fún àjọṣepọ̀ tó gúnrégé. Òní BPI ló ń ṣe é ládùúrà fún ẹ káàbọ̀ padà á ti wà lábala ibi tá a ti máa ń rí òyìn ìrànlọ́ fún yín lórí ètò wa Òdùmàláyọ̀ ìkànnì bàbá gbàgede ìmọ̀ TV náà la ṣì o ó yá ẹjẹ́ bẹ̀rẹ̀ kínní ọ̀hún lẹ́sẹsẹ àmọ́ ká tó bẹ̀rẹ̀ ńkọ́ ó pọn dandan fún wa láti mọ̀ wípé a nílò láti tẹ̀lé wa lórí ètò YouTube àti gbàgede ìmọ̀ TV Facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ Instagram gbàgede ìmọ̀ underscore twenty two ẹ láǹfààní láti pè wá fún ìpolówó ọjà láàárọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ìròyìn làwọn àfòyín tá a sì yàn náà rẹ̀ ẹni pé a pàbí a sì yọ àbídùn ètò wà nínú ọ̀rọ̀ náà àkọ́kọ́ ìròyìn tó wà ń bí àwọn ló ní ṣe pẹ̀lú bí wọ́n pe ẹni tí ó jẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ tí a mọ̀ sí ìlànà ọmọ oòdùà ṣàdédé kọ̀wé ó sì fipò sílẹ̀ pé òun ò ṣe mọ́nu ẹgbẹ́ náà ó ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ àlàyé kan tó ní ṣe pẹ̀lú pé àwọn owó léyìí tí wọ́n gbà nínú ẹgbẹ́ náà lẹ́pẹ́ àwọn ò mọ ọ̀tọ́ ti ṣe ṣe ọ̀pọ̀lọpọ̀ owó àwọn nǹkan báyìí tó ní ṣe pẹ̀lú owó ló máa ń sábà fa wàhálà lóòótọ́ kódà ń fa wàhálà nínú ẹbí láàrin ọ̀rẹ́ àtẹnikẹ́ni àmọ́ ohun tí àwọn àgbàgbọ́ ni pé àgbọ́yé ló ṣe pàtàkì jù ó jẹ́ pé bọ́ bá jókòó lórí ọ̀rọ̀ yìí dáadáa kí wọ́n padà mọ ibi tí àwọn kìnìún yìí wà àti bọ́dọ̀ ṣe ná owó dégbò owó ò lè wà níbi kan kọ́mánù ẹgbẹ́ ò sì lè wà kọ́mánù owó fáwọn kankan dégbò owó níná ṣe pàtàkì tó pé wọn wà dégbò ṣe kọ́ máa ṣe lábẹ́lẹ̀ tó pé wọn náwó sí tẹnikẹ́ni ò mọ̀ tí wọn ò sì fẹ́ sọ fẹ́nikẹ́ni dégbò owó tó bá na àti ohun tó fi ṣe wọ́n lè má sọ fún àwa lóòótọ́ tí wọ́n fẹ́ kí òmìnira padà wà nílẹ̀ Yorùbá náà ni àwọn ògbésẹ̀ wọn wọ́n lè máa gbé kó má sọ fẹ́nikẹ́ni torí wọ́n fẹ́ kí òmìnira wà nílẹ̀ Yorùbá náà ni àwọn kan wọ̀nyí ṣe pàtàkì wọn láti mọ̀ pé lóòótọ́ kò sí àìfẹ́ ṣe é kò sí àìfẹ́ rè torí òní mì yẹn ni pé kò sí kùdìẹ̀kudiẹ kan ṣì máa wà àìgbọ́ra ti Yorùbá ni yóò jẹ́ tiwa ká sì gbìyànjú láti máa fi oṣù ọwọ̀ ká máa fi gbé nǹkan ga ká rí pé a fa ìjà tàbí wàhálà torí ìkùnsínú ló ń padà ń bà kàn jẹ́ ohunkóhun tí ò bá ṣẹlẹ̀ ẹ a máa fẹ́ kí gbogbo ẹ̀ kí wọ́n yanjú ẹ̀ lóòótọ́ lórí owó ni àmọ́ síbẹ̀síbẹ̀ a gbàgbọ́ wípé bó máa lè gbọ́ra wọn yé ó ṣeé ṣe kó padà ṣàlàyé ibi báyìí lọ́nà owó sí ibi báyìí kọ́ ni wọ́n náwó sí. Si àwọn nǹkan wọ̀nyí làfẹ́ kó wò nǹkan míì lè tó wà lóde láàrẹ̀ yìí tàfẹ́ ká tó wò wọn ló ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe sọ pé oríṣiríṣi káwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kó ti máa jẹ gbèsè èyí tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta náírà nìyí ẹ jọ ṣé èmi tí mo jókòó mi báyìí tẹ́ pé bóyá ọjọ́ tí olúwa mu gàrí tẹ́nikẹ́ni ọ̀mọ̀ ètò olúwa ní pé ẹ bá mi dín kíní kan kí n fi mu gàrí tẹ́nikẹ́ni àbí lọ́jọ́ tí mo jẹ̀bà pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí àbọ̀bẹ̀ ńlá tí ò súnmọ́ tẹ́nikẹ́ni ò mọ̀ àbí ẹlòmíì àwọn màmá mi tẹ́pẹ́ àgbàlagbà ni wọ́n tẹ́gbẹ́jọ́ tó tẹ́pẹ́ wọ́n fi ẹ̀kọ́ wọ́n fi ṣe oúnjẹ àárọ̀ lásán tí wọ́n sì rí nǹkan kan míì jẹ tílẹ̀ fi mọ́ àbí àwọn akẹ́kọ̀ọ́ ìtẹ́pẹ́ àwọn ọ̀tẹ̀ tí kò wọlé ìwé san tẹ́pẹ́ ẹlòmíì pa àlọ́ṣẹ́ alábàárù tó fi rí owó láti sanwó ilé ìwé ṣé wọn ní ká sọ ni àwọn tẹ́pẹ́ wọn ò tiẹ̀ mú bówọ̀ ń ṣe jáde wọn gbàtẹ́ bá lọ jáwó wọn ò dé wọn ò tiẹ̀ mú tó ń pè ní péyàn ń ya owó gbogbo òyìnbó tó kálẹ̀ nínú àwọn òyìn míì dẹ́físìtì gbogbo ẹ̀ gbogbo ẹ̀ wọn ò mọ tún mọ ẹ̀ èyí sọ òun kàn wọ́n gbàtẹ́ pé ohun tó kàn wọ́n ni wọ́n mọ̀ pamọ́ ìgbà tó ọ̀pọ̀lọpọ̀ ti bọ́ta fún àgbà tí ẹ̀ ń sàṣì tó ti rí pé kìíní ọ̀hún ò fẹ́ ṣẹnu rẹ̀ àwọn bọ́ta tó wá polówó pé àwọn ò fẹ́ wàhálà mọ́ ó bá àwọn ọlọ́pàá síbẹ̀síbẹ̀ wọ́n padà wá yìnbọn ní pòpòpòpò ẹnì ló ti gbẹnu ìdákẹ́ síbẹ̀síbẹ̀ wọ́n sọ fún wọn pé ẹ ti ń jẹ gbèsè o ìròyìn kan tó jáde tó ṣe àfihàn wípé ee ọmọ nàìjíríà ti jẹ gbèsè gbogbo àwọn owó tó lọ já pátápátá káàkiri yẹn gbèsè ní lọ́rùn wà má a bá san tipátipá a san tìkútùkù ẹ jẹ́ ìṣàlàyé fún báyìí má san gbèsè ṣé yóò máa ṣe àfikún sí àwọn owó kọ̀ọ̀kan àwọn àwọn nǹkan kan wà tí wọ́n fẹ́ rà wọ́n bẹ̀rẹ̀ sí máa yọ táàsì orí ẹ̀ á gùn á gùn sókè díẹ̀ fún àpẹẹrẹ nígbà kan àwọn kan wà tí wọ́n kì í san táàsì lórí ẹ̀ tẹ́lẹ̀ wọ́n san tax lórí àmọ́ tax yẹn ò tó yẹn wọ́n á san tax di méjì lórí nǹkan ẹ̀yọ̀kan ní àkókò tá à ń sọ yìí ó di pé ẹni tó gbọ́jà wà fúnra gbọ́dọ̀ san tax tẹ́lẹ̀ bá a fẹ́ san tax àkójọpọ̀ gbogbo tẹ́ kó jáde lọ́wọ́ a fẹ́ san tax àbí nísìnyí lórí nǹkan ẹ̀yọ̀kan péré wọ́n máa san tax ọ̀nà kan nìyẹn láti gba owó èyí tí wọ́n fúnra wọn ń jẹ àwọn ìlú míì padà lọ́rùn ọmọ kò sí ẹbẹ ṣe owó tẹrù bẹ́ẹ̀ ní sọ ẹ máa súnà ni wọ́n ṣe àfikún owó àwọn kankan ni bí owó epo àtàwọn nǹkan míì wọ́n kọ̀ dé ṣàfikún pé owó tẹ máa fi import ẹ kú ní mọ̀ òkú ní iye yín wọn kò ní sùwọ̀ síta wọn ò sì ní dún wẹ́wẹ́wẹ́ ìgbà tó ṣàfikún owó epo tíyẹn wà ní ọgọ́rùn-ún mẹ́ta níyì ẹjọ ọ̀rọ̀ lẹ́gbẹ́lẹ́nu ìjọba àpapọ̀ wọ́n fi yín lẹ̀ ẹ máa yanjú ẹ̀ láàrin ara yín ọ̀nà kan rèé láti gba owó padà ṣe mo gbọ́ ohun tó ń pè ní ìjọba nìyẹn gbèsè ti wà nílẹ̀ báyìí kò sí ẹfẹ́ ṣe gbogbo apákọ́tà náà máa fún ikọ̀ a lè má mọ̀ akọ̀mọdé nǹkan bẹ̀rẹ̀ sí ní wọ́n ilé ah, ètò ti wọ́n èyí gbèsè tẹ́ ẹ jẹ́ lẹ́ ń san padà ẹni táwọn ilé iṣẹ́ kan wà dé pé bí owó tó ń san bí abẹ́ táàsì lórí ọjà kan bí a five naira ni wọ́n á sanwó ọ̀hún sókè lè sọ di twenty naira owó tó máa san ìyẹn múrí kan yìí tó jẹ́ owó orí lórí ọjà kan yẹn wọ́n á ṣe àfikún ẹ̀sùn owó tẹ̀yìn wá fúnra yín máa san èyí ló máa padà ṣe àkóbá tó sì máa jẹ́ kí owó nǹkan tẹ̀ ń rà kó padà pọ́n gbogbo lọ sókè sí ìyẹn lápá bẹ̀yẹn gbèsè tí àwọn tó wà lókè jẹ tẹ́pẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà sọ pé àmọ́ ah, bí tẹ́ padà náwó yìí sí ìbò lẹ̀ sí gan-an táwọn kan bẹ̀rẹ̀ pé ẹni pé ẹ ń gba owó ẹ ń ṣe gbá ẹ ń ṣàwo níbo lẹ̀ ń tàn owó yìí sí àti ìmọ̀ síbẹ̀síbẹ̀ ká àní wínwínwín lẹ́nu nìkẹ́ni kíni òun akọ̀ máa lọ bẹ́ẹ̀ wọ́n sì máa jẹ gbèsè lọ bẹ́ẹ̀ àwọn kan jẹ gbèsè wọ́n á gbé kíni òun wá wá sí gbèsè ìwà gbèsè ìwà gbèsè gbèsè yìí wọ́n pọ̀ bí gbèsè gbèsè bá dẹ̀ ti pọ̀ jù kọ́nà máa jẹ kí ẹni padà tara ẹ̀ níwọ̀fà ẹ̀mú bí wọ́n jẹ gbèsè jù tí yóò bá ṣọ́ra bẹ́ẹ̀ ni pé yóò ń tara ẹ̀ lẹ́rù ni bọ́rọ̀ ṣe máa rí nìyẹn. ó dáa apá abita wà nílẹ̀ níwá nàìjíríà wọ́n pe ẹnì kankan nílẹ̀ yìí tí padà jẹ́ gbèsè ó tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta níye àwọn màmá àgbàlagbà tó ń ta owó bo tẹ́pẹ́ owó tó fi ń tajà gan ìmí ò tiẹ̀ wọ ẹgbẹ̀rún mẹ́wàá náírà lọ́mọdé káwọn wá san owó báyìí wọ́n bẹ̀rẹ̀ sí máa yọwọ́ ọ̀hún tẹ́rẹ́ ṣeré tẹ́rẹ́ ṣeré tẹ́rẹ́ ṣeré tẹ́rẹ́ ṣeré lára wọn fáwọn tí ò mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ló tún wà fún ìjọba láti gba owó irú àwọn owó báyìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ló tún wà àmọ́ ibi tí ó pọ̀ lọ ìrí dé òun gbogbo wa kà fún yìnyẹn ẹ̀yà ẹja wò mí ẹ̀yà gbàgbà àǹfààní wà fún láti fìwé gbà tí ń súnwọ̀ sàlẹ̀ ń bẹ̀ lórí àwọn nǹkan báyìí èmi ètò tún bẹ́ẹ̀ ń bí ló ń pe ẹni tí ó bẹ̀rẹ̀ sí ní máa ra ọmọ nàìjíríà wípé ah ohun táwọn ọmọ ogun nílẹ̀ yìí nílò òun làdúrà o tẹ́ bá lọ ṣọ́ọ̀ṣì ẹ̀kúnlẹ̀ owúlẹ̀ ẹ gbàdúrà fáwọn ọmọ ogun bá lọ mọ́ṣáláṣí tẹ́ bá kírun tán tẹ̀sánàmọ̀ ẹ gbàdúrà fáwọn ọmọ ogun ó ní bá lọ sí ọ̀dọ̀ ògún ọ̀bàtálá ṣọ̀ǹgó ọya ẹ dáfá tẹ́ bá dáfá tán ẹ fẹnu ẹ fi súre ńbẹ̀ àwọn ọ̀rọ̀ yìí ni ẹ ti ń ṣe Lawan ní Ahmed Lawan gbogbo ilẹ̀ tó jáde kò sí pé ọmọ nàìjíríà ò lè gbàdúrà fún àwọn ológun nílẹ̀ tó pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó ń ṣe ológun bó o bá tan mẹ́lòmíì á jẹ́ ọ̀rẹ́ lòmíì tó gbọ́n náà lọ́ọ́ nílò àdúrà kó ṣàmà lọ́ọ́ ikọ́ máa bẹ̀rẹ̀ tó ọ̀nà kan ṣòro ìtọ́ fi jẹun. àmọ́ síbẹ̀síbẹ̀ ẹni bá máa ń gbàdúrà fún tó ń fàdúrà ràn lọ́wọ́ kóun náà máa ṣọ́ra ìṣe ni kó sì má rìn ní bèbí ọ̀nà ikú òun ní kókó ìgbà tí yóò bá rìn ní bèbí ọ̀nà ikú tẹ́gbẹ́ ìbọn tó gbé lọ́wọ́ kò yàtọ̀ sí ìbọn ọdẹ ìbọn rẹ̀ tí kò bẹ́ẹ̀ ló lè pẹ́ fún. ìgbà míì sì rèé táwọn ológun bá ń pariwo pé irun tó wà lọ́wọ́ wọn ò tó nǹkan kan wọ́n máa kó wọn ni. ẹgbọ́n àdúrà ò lára fẹ́ ṣe ohun tó nílò gbogbo ò síwọ́ lọ́wọ́ wọn àdúrà ogun lára fẹ́ ṣe lápapẹ̀ yẹn ẹ wọ ibi tuntun kọ́gun sẹ́yìn náà ṣé ó tọ́ lóòótọ́ ká gbàdúrà fún àwọn ológun àlọ́dọ̀ tèmi mi wò pé bàbá gbàdúrà fún wọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ wọ́n sì tọ́ mọ́ wa níbìkan àbí ìmíì àmọ́ àwọn àwọn tó jẹ́ ìjọba ohun tó yẹ kó ṣe nìkan ṣe kó bí ọ̀rọ̀ wípé kíní àdúrà kọ́ ló máa sọ ìbọn wọn ló máa sọ dìbọn gidi ọ̀rọ̀ ìbójúwà kan ló máa kó ọta sínú ìbọn wọn àmọ́ wà tó tọ́ ìwà àdúrà gan á gbà kódà ká tó gbàdúrà gan gbà mí gbàdúrà gan á ti gbà àmú bàbá wà tó tọ́ ńkọ́ kọ́lọ̀ wá ṣàlùwà ń bẹ̀rẹ̀. ìmí ìtún bẹ́ńbí láwẹ̀ yìí ló pe gómìnà ìpínlẹ̀ Kogi ìyẹn Yàyà Bello ó ṣàdé kọ lẹ́tà ó kọ ránṣẹ́ sí ọba àlàyé èyí tó ń bẹ ní Kogi akàwé yẹn fún yín dáadáa apẹ́ gómìnà náà jẹ́ kó di wípé ìwà tí ọba àlàyé ọ̀hún wù ó jẹ́ ìwà kò tọ́ bẹ́ẹ̀ sì rèé ìwà àtinúdójú ni kódà ó fi ìwà òun ó fi yẹpẹrẹ òun pátápátá bíi gómìnà ó sì yẹpẹrẹ ààrẹ ó gbogbo wa la mọ̀ wípé bí gómìnà bá jáde gan bá wá síbi kan àwọn balayé tó bá wà lágbègbè bẹ̀ ó yẹ kó pọ̀ta ni bẹ́ẹ̀ sì rèé bí ààrẹ bá wá síbi kan gómìnà á pọ̀ta àwọn balayé tó bá tún wà nítòsí àwọn náà pọ̀ta wọn kọ̀ wọ́rìn pẹ̀lú gómìnà lọ kí ààrẹ ó ní àmọ́ kí ló wá fà á gan tí gómìnà yìí fi kọ̀ láti bọ́ta wá kí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n pé ẹni ọ̀fọ̀ bá ṣe kò ní bá wọn lọ rẹ́rìn-ín lóde pàtí o ẹni ọ̀fọ́ bá ṣèṣe ṣe kò ní sọ pé òun kò ní kódà tó gbayé tó gbayé bá ń wọṣọ dúdú tí àá jẹ́ dúdú dúdú dúdú dúdú afọbaláyè ńlá ti gbọ́ wípé wọ́n ṣàdé sọ àdólówó síbẹ̀ tó wà nù ọkọ̀ kan tí kìíní ọ̀hún sì dùn gbà mú nínú ìròyìn ta kàńgbà náà láti gbọ́ pé èèyàn mẹ́rin ló bá ìṣẹ̀lẹ̀ yìí náà lọ bẹ́ẹ̀ sì rèé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tún ṣèṣe ń bẹ̀ wọ́n wá pé ní àkókò tí kìíní ìṣẹ̀lẹ̀ bákan náà <laughs> wọ́n pé ó ku wákàtí kan kí ààrẹ Muhammadu Buhari wá ní ìṣẹ̀lẹ̀ burúkú ìṣẹ̀lẹ̀ sọmọ ẹgbẹ́ lákòókò tí ìdúbàmù yìí wáyé ẹ̀rù máa bá ẹnikẹ́ni kò sẹ́ni tí kò níbà kí ẹ̀kọ́ tẹ̀ dọ́gbọ́ ìgbà ò láàrin wákàtí bíi márùn-ún ara tó òun ò tí lè balẹ̀ ó lóun má jẹ́ ká gbọ́ nǹkan burúkú kó sì má jẹ́ ká bá wọn rìn ní bèbè ibi tí wọ́n ti lọ ju àdó lówó síbẹ̀ nǹkan burúkú ni o àwọn tó ju àdó lówó sí ilé wọn tí ẹ̀mí wọn padà bọ́ sí tẹ́gbẹ́ bí ọkàn gbọ́ kí ní ẹ̀ láwọn tọkọ àwọn gbòà ẹ̀sà pẹ́ pé ọdún mẹ́wàá sẹ́yìn ni kí ní ọ̀hún ò tí ì kó lára wọn lọ́dọ̀ tèmi ohun tí mi wò bíyá ó ṣẹlẹ̀ tó fi gba tó fi fún ọba òun láàyè tó ń tàǹfààní láti lọ́dọ̀ ààrẹ Buhari ni pé ẹ ẹ ọlọ́mọ ayé kí yẹn rí tẹ́ńṣọ̀nù kí ni àwọn máa ṣe ó sì máa wà lára ọba aláyé yẹn pé ẹ bí àwọn ọ̀gọ́lọ́ wá pa ó máa jẹ́ pé àwọn ti láwí òǹgọ́lọ́ ń ṣọ́wá bí wọ́n lọ ti ra ìmọ̀bì kan lọ́wọ́ ọ̀sàlẹ̀ táǹpẹ̀ ní underground pé káwọn ti la ẹ mọ ẹ mọ oríṣiríṣi ẹ̀rù tó ṣe kó wà lọ́kàn èèyàn nígbà náà bọ́ǹbù la máa gbé ogun ọ̀ràn à bọ́ǹbù nǹkan burúkú gbà àmọ́ síbẹ̀síbẹ̀ ó yẹ kí ó ti yé gómìnà wípé ìdúgbàmù tó wáyé gan ó tó kí ọba aláyé ọ̀hún má bọ́ta tó pé ìbẹ̀rù bojú ẹ̀ sì wà ń bẹ̀ àmọ́ àrí lẹ́tà o ọ̀pọ̀ ọkọ̀ lẹ́tà sẹ́ni tí ń ṣe ọba aláyé náà wípé kó ṣàlàyé bíbẹ̀ ọ̀kan àwọn àgbẹ̀ ìgbésẹ̀ tí wọ́n yẹ kó wọ́n gbìyànjú àti yọba aláyé àbúrò tó sọ nípa àwọn fẹ́ yọba aláyé ọ̀hún ṣé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn gan o tí ìtò ọba aláyé gan sá ọba aláyé mọ̀ pé ṣé òun ló fẹ́ pa ni ṣé Buhari ló fẹ́ pa àbí gómìnà gan ló fẹ́ pa ìbéèrè mẹ́ta tí wọ́n wá sí lọ́kàn nìyẹn tẹ́gbọ́n mọ́ àwọn pé àbí wọ́n ti mọ̀ wípé òun fẹ́ bọ́ta tẹ́wọ̀n pé kí ààrẹ tó dé ó yẹ kó balayé fúnra ẹ̀gbọ́n ti bẹ̀rẹ̀ sí máa ṣe ètò láti bọ́ta kó láàfin kó lè lọ dúró kí ààrẹ fúnra ẹ̀gbọ́n lè dé kó lè kí ààrẹ káàbọ̀ bí àkókò tí ọba aláyé fúnra ẹ̀ fẹ́ bọ́ta òun ni kìíní òbúkú ọ̀hún dún torí ikú ọba yọ ẹ wá ní kan bá máa bọ́ta kó máa lọ bo bí ẹ̀kúnlẹ́gbọ̀n náà bá máa gbà bọ́ta lọ bò míì lọ wábìkan kọ́lọ̀ má jẹ́ kárí nǹkan burúkú nínú lẹ́tà yìí ni wọ́n ti sọ̀rọ̀ àwọn òkọ̀rọ̀ lọ́sọ sí ọbalayé yìí tó pé ọbalayé yìí ó tẹ ààrẹ lójúmọ́lẹ̀ ó tẹ gómìnà lójúmọ́lẹ̀ bí àwọn ò gbọ́ wípé ìdúgbàmù wáyé ń bẹ̀ kódà kí ó má jẹ́ pé ààfin ọbalayé ọ̀hún gan ni ìdúgbàmù ti wáyé kó wá láàfin ọbalayé mi ìbẹ̀rù bójú ẹ má wà ń bẹ̀ bí sì ṣe ìkìlọ̀ rèé ó dàbí àwọn tó fẹ́ lọ di ń sìn fún àpẹẹrẹ kó wá gbọ́ pé nǹkan burúkú ṣẹlẹ̀ láàgbègbè kan ẹni tó fẹ́ lọ dìbò tó ti gbé mú asásẹ́ yẹn nígbà ẹ́ òun ò lọ mọ́ o tó lè rí pé lásìkò tó ní tírì làwọn kan sọ pé àfi dandan gbọ̀ kí ètò àbùkù dúró digbí àmọ́ léyìí tá à ń balọ̀ yìí kọ́lọ̀ ń ṣàwọ̀ wá ń bẹ̀. ohun tó ṣẹlẹ̀ rí ní ìpínlẹ̀ Kogi ò wọ́n ọkọ̀ lẹ́tà sọ̀bàlàyé wọ́n sọ òkú ọlọ̀ tó ń ti òwúlù tú ọ̀rọ̀ sí ọ̀bàlàyé wọ́n pe kábíyèsí ẹ̀ ti sọ àṣẹ ìdí tẹ́fíkọ̀ láti wá kí ààrẹ Muhammadu Buhari bíbẹ̀ ẹ̀kọ́ ẹ ń fa wàhálà lẹ́sẹ̀ ṣe ìwọ fẹ́ lè ọba àlàyé ó da ẹ̀yin olóye ẹ̀yin tí ẹ mọ̀ dáadáa ẹ fìrúgbà yín sọ̀wọ́sọ̀wọ́ sẹ̀lẹ̀ ńbẹ̀ amari a sì ká ọ̀pọ̀lọpọ̀ àwọn yìí náà àwọn àṣẹlẹ̀ wọn sì tún kà bákan náà ẹ ìmí tuntun bẹ̀ ń bí ohun gan ló ń pe ẹ ṣe rí àwọn akẹ́kọ̀ọ́ wọn ti padà kọ lẹ́tà sí ààrẹ Muhammadu Buhari ẹ wọ́n pé baba ẹ kẹ́ ẹ pẹ́ ń bẹ̀rù ẹ kéèmọ̀ láòsì gùn wọ́n pé àwọn ò fẹ́ gbọ́ wípé wọ́n ṣe àfikún fún sí owó ilé ẹ̀kọ́ àwọn o wọ́n àwọn ti ń gbọ́ ọ̀rọ̀ kan káàkiri táwọn kan ń gbé káàkiri táwọn ti jẹ́ lọ́rọ̀ wípé ìjọba àpapọ̀ ṣetán láti ṣe àfikún ìdá pàṣẹ́ǹtì tó tó igba sórí owó àwọn akẹ́kọ̀ọ́ wọ́n pé bàbá ẹ má ronú ẹ̀ ẹ̀sà ẹ má tiẹ̀ ronú ẹ̀ rárá torí bẹ́ẹ̀ bá ṣe àfikún owó yìí wàhálà lẹ́ ń wá lẹ́sẹ̀ bẹ́ẹ̀ sì rí èso bẹ́ẹ̀ lẹ́ ń fà lẹ́sẹ̀ o ẹni pé owó wọn owó wọn á gùn òkè pápápá owó táwọn ọmọ yìí ń jìyà tó ń jìṣẹ́ láti san tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí tí wọ́n sanwó ọ̀hún tán wọ́n á fi strike gbé wọn sílé wọ́n á fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan fà wọ́n sẹ́yìn ẹlòmíì ò nílé lọ ṣe àgùnbánirọ̀ mọ́ wọ́n tún ní kó tún wá ṣe àfikún owó náà ẹlòmíì á kàwé tún á àlọ́kọ iṣẹ́ ni lẹ́yìn rẹ̀ yìí kò ní tíṣẹ́ fún láti ṣe ẹ lọ bèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ nípa nǹkan kan tẹ́ pé lẹ́yìn rẹ̀ yìí níṣe ni wọ́n padà tún lọ kọ́ iṣẹ́ ẹ̀kọ́ tí wọ́n lọ kọ́ nílé ẹ̀kọ́ dẹ́gbẹ́ èyí tí wọ́n lọ wà lọ kọ́ lábẹ́lé ló wá ń padà wá ń wúlò fún wọn. bí àpẹẹrẹ ẹlòmíì lọ kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ nípa iná ẹ̀lẹ́tíríkì nílé ẹ̀kọ́ bí alátàrí wàhálà tí wọ́n ti ìdààmú a strike lẹ́ni strike lọ́la adáṣẹ́lẹ̀ lẹ́ni àwọn olùkọ́ òráyè kò sí irinṣẹ́ láwọn ilé ẹ̀kọ́ míì á padà lọ kọ́ ẹ̀kọ́ yìí lábẹ́lé lábẹ́lé àwọn èsì lọ́kọ̀ àlọ́kọ̀ ẹ̀kọ́ yìí tó wá kọ́ lábẹ́lé ìlú máa padà wá wúlò fún àwọn àjọ méjì papọ̀ bẹ́ẹ̀ sì yóò sanwó nílé ẹ̀kọ́ ọwọ́ bíi ta wà lórí nàìjíríà apá bíi ta kógun sí nílẹ̀ yìí àwọn akọ̀ sọ wípé ẹ má wulẹ̀ ronú ẹ̀ àwọn akọ̀ lẹ́ni pé ká máa fi ọ̀nà kan ṣoṣo ká máa fi wọ́wọ́ sílé ẹ̀kọ́ pé jẹ́ owó akẹ́kọ̀ọ́ nìkan lẹ́ máa lò ẹ̀ ìṣèlọ́wọ́ náà míì ìtẹ̀ ń sọ yẹn kò bá wọn lé àwọn sì gbọ́ pé àwọn gíwá kankan ti ń gbé ìgbésẹ̀ lórí lórí ẹ sọ fún wọn kọ́ ètè fọ̀tọ́ ọmọ ọmọ ọ̀ṣọ́ bíbẹ̀ kọ́ wọn fa wàhálà sì ń fa sùgbìyà lẹ́sẹ̀ àwọn wọ̀nyí làwọn akẹ́kọ̀ọ́ yìí sọ lẹ́tà ètò ìfìwẹ́ṣẹ́ sí ààrẹ Muhammadu Buhari wọ́n ní pé wọ́n ṣọkan akin wọ́n sì sọ fún ààrẹ Buhari pé bábá ẹ wò ó ẹ má wulẹ̀ ronú ẹ ẹ sì má gbé ìgbésẹ̀ ètò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tí tẹ̀ní akẹ́kọ̀ọ́ tẹ̀sí ní àwọn ọmọ òkèlélé tó ń lọ sílé ẹ̀kọ́ tẹ́pẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ lẹ́ ń fi nǹkan yìí mọ́ra wọn tẹ̀sí ń fìyànjú láti rán àwọn ọmọ nílọ sílé ẹ̀kọ́ tó jẹ́ ti fáfitì ti ìjọba àpapọ̀ nílẹ̀ yìí àmọ́ tó bá gbọ́ pé wọ́n ti fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ ṣe àfikún owó fún wọn tó jẹ́ owó ilé ẹ̀kọ́ tí ò sì sínú bọ́jẹ̀tì ọdún twenty three tẹwà yìí kódà kò sínú bọ́jẹ̀tì ọdún tó ń bọ̀ ń bá wò lẹ́yìn fẹ́ ṣe kìíní ọ̀hún ẹjọ́ ẹ fi sọ́wọ́ sọ́wọ́ sàlẹ̀ ń bẹ̀ ìmí ètò ń bẹ bí wọ́n pé ọmọ kan ó wù ọmọ àlè ọmọ tó bá ti wù ọmọ jí bàbá ẹ̀ gbé ọmọ àlè la máa pè é kò sí rọ́ńbẹ̀ wọ́n ló jí bàbá ẹ̀ gbé ní aago kan wọ́n ní kété tó ti bàbá ìgbé wọn àtàwọn yòókù rẹ̀ tó jẹ́ jẹ́ àwọn èèyàn gbé káàkiri ó jẹ́ pé wọ́n ṣàdé gbọ́wọ́ tó tó mílíọ̀nù méjì ó lé márùn-ún lọ́wọ́ bàbá pé bàbá o ẹ máa sanwó àti jí gbé nìyẹn o àwọn kìíní àwọn tó máa ń jiyàn gbé ọ̀nà àwọn jí bàbá gbé ó sì gba owó tó tó owó lọ́wọ́ ẹ̀ pé wọ́n filẹ̀ àmọ́ lẹ́yìn ọwọ́ padà wá tẹ̀ wọ́n àṣírí tí pé ọmọ tí bàbá bí ló padà wá jí bàbá gbé ẹ̀yin òbí níbikíbi tó bá wà tẹ́ bá wà láti ilẹ̀ tí ń gbọ́ mi ẹ rántí pé ọmọ tí a bá kọ́ lónìí ló mọ́kànlá gbé ilé tí a bá kọ́ tòun ló mọ́kànlá gbé ta ọmọ tí a bá kọ́ láti fi ọ̀nà tó tọ́ tí a bá kọ́ láti fi hàn ó ṣeé ṣe kí ọmọ bẹ́ẹ̀ kó padà fi ọ̀nà tí yóò tọ̀nà kó fi hàn wá ọmọ tí bá kọ́ láti sọ òwúlùtú ọ̀rọ̀ sí i kó lè mọ ọ̀nà tó tọ́ tòun tèyí tó yẹ ó yẹ kí ọmọ yìí lọ́jọ́ ọ̀la ló máa ló ń padà wá bọ̀ láti wá sọ burúkú ọ̀rọ̀ sí wa tó ń ti wùwà burúkú èyí tẹ́ pé kó lè yẹ kó lè bà wá nílé láti ń pa bí amọ̀ ayé ẹ̀yin àgbààgbà tẹ̀lú yìí ẹ bẹ̀rẹ̀ sí máa kán ọmọ yín sọ̀nà tó tọ́ o ọ̀pọ̀lọpọ̀ wà èyí tó kún ayé lóde báyìí tó kún ayé báyìí nípa àwọn ọmọ yìí wù níwà wọ́n mọ̀ pé àwọn fẹ́ lówó lọ́wọ́ àwọn fẹ́ dolówó àwọn fẹ́ dolọ́rọ̀ síbẹ̀síbẹ̀ orí bàbá wọn ló ti ń bẹ̀rẹ̀ wọ́n ti lọ́jú bàbá gbé bí orí bàbá wọn ló ti bẹ̀rẹ̀ ìbínigbé ta ló mọ̀ bí ọdún ṣe ti pẹ́ ta ló mọ̀ àwọn ajínigbé làjínigbé yóò máa jẹ́ kò lórúkọ méjì ọmọ ti jí bàbá ìgbé ó ti wù ọmọ àlè ọmọ táwọn gbọ́dọ̀ káwọn kan gbọ́dọ̀ gbọwà tó wù kó wá ṣe àdúrà fún láyé bí kò jọ wọn lè ṣe àdúrà ìdàkejì àdúrà lọ́mọ máa ṣe ọmọ jí bàbá ẹ̀ gbé ọ̀rọ̀ burúkú rèé o ẹ̀yin òbí èyí tún wà lọ́wọ́ yín ọmọ yín ló pọ̀ sí jùlọ ẹ̀yin ọ̀dọ́ ńkọ́ tẹ̀ ń sáré ọ̀là kákàkiri tẹ̀fẹ́ lówó tẹ̀fẹ́ lọ́rọ̀ díẹ̀ díẹ̀ nìkan láyé ẹni bá forí tì í orun gangan ló máa dé ipò tìyẹ̀kú dé bẹ́ẹ̀ sì rí orun gan la máa gbàlà àwọn ẹni tó bá ṣe wàdùwàdùwàdùwàdùwàdù ó ṣe ṣe kó ń tàn mí jábọ́ lọ́nà kan níbì kan ẹ wo ọ̀rọ̀ àmọ̀ràn láyé fi parí ètò tòní ńlá yìí ń gbọ́ láyé fi kásẹ̀ ńlẹ̀ o ẹ̀yin àgbààgbà yóò lóye ẹ fi èròǹgbà tí ń tún ọ̀sán ní bẹ̀ lórí ti ti youtube wáyé tó bá gbàgede ìmọ̀ tv facebook gbàgede ìmọ̀ with aláwìyí adébáyọ̀ instagram gbàgede ìmọ̀ underscore two ẹ má gbàgbé láti pẹ́ pè wá fún ìpolówó ọjà ẹni wípé ẹ pè wá ọ̀tún wípé ìpolówó ọjà gan wọn níbo gan ni àgúnmọ̀wò àǹfààní wà fún láti pè wá ẹ sì rí wípé ọjà yín báyìí wàràwàrà ni yóò máa tà sọfí sodiq abiodun tó gbẹ̀yìn mọ̀ sí baba yòkẹ́yòkẹ́ àmọ́ tẹ́ pé ìnagijẹ mi gangan òjìnà rẹ̀ ẹsẹsẹ ló ń pè mí àmọ́ ìkan ti sọ mí ní bàbá yòkẹ́yòkẹ́ bàbá tó wá ṣàánú mi ni ẹ kó wá gbà mí lọ́wọ́ yìí torí ẹ̀gbọ́n la ṣe mú ìròyìn yòkẹ́yòkẹ́ wá lónìí ó yá ẹjẹ́ àtẹ̀wájú iléyá ó títí dìgbà míì tá a tún máa fi pàdé ẹ̀wò ìrèwò. ìṣẹ̀lẹ̀ ńlá. ọ̀rọ̀ yìí